kí ló dé ẹ jìnnà sí wa kò dáa ẹ̀yin lè jìnnà sí wa tẹ́ ẹ bá súnmọ́ wa lè gbàgbé ah. àwọn olóyìnbó ní àtọ̀ sight is out of mind ẹ̀sẹ̀ ọba ilé ìrántí. Hmm bẹ́ẹ̀ni ìyá níwẹ̀rí o padà wá mo wá o mo ti rí wọn báyìí o mo rí wọn he o àwọn èèyàn ti fẹ́ send message sí mi pa kí sáà máa lọ sí àgídì ibẹ̀ ni ìyá níwẹ̀ wà mo ti miss yín jù. èmi tí mo kàwé tí mo gbogbo oṣù ìdájọ́ mi. okun ṣe tálẹ́ǹtì yín tálẹ́ǹtì yín yẹn gbọ́dọ̀ jẹ padà ẹ jẹ ẹ jẹ gidi sẹ ẹ wo ẹ̀yin èèyàn ẹ̀yin tiwantiwa ẹ̀yin colleague mi lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí padà pé màmá ṣiṣẹ́ constantly every time because you know she's a talented artist and we have to do that for her please please eléyìí tá à ń fi nǹkan kun rí àwọn ọmọ kéékèèké yẹn ẹ jẹ́ ká party for now ẹ jẹ́ ká party ẹ jẹ́ ká promote àwọn ìyá yìí she is good and I always love her. ìyá nílẹ̀ ìyá nílẹ̀. inú mi dùn pé mo ti ẹ̀ rí i. sàgọ́ ẹ̀ kú mo náà ní kanjú kú adóṣù nírọ̀rùn ọba ẹ̀ kú ẹni òjòyè ní wájà. pépà mọ́tò ọkọ mi aláàláwùrà bí òní wọlé pámọ́ jèsì iṣẹ́ tó ṣe lóòrò òní dùbúlẹ̀ jẹ́ ìwọ náà wá ní màsàrè rẹ̀ tó bàjẹ́ ọlọ́run ní ìdájọ́ bí àfọ́dù bá mo wá yín kàn mo wá yín kàn mo wá yín kàn gbogbo nọ́mbà tó ti fún mi mo ti pé pépè kò lọ kì í ṣe nọ́mbà tẹ padà fi nìyẹn ah. wọ́n ti fún mi lóríṣiríṣi nọ́mbà ó ìkò lọ èyí táwọn wá fi gbà tán pè mí tán fi pè mí yẹn ló jẹ́ ìṣọ̀rọ̀ àti. náà mo tó rí wọn tí mo tó sọ. ẹ fún mi lágbà pìrìsẹ́ńtà pẹ̀lú wọ́n sáré ṣe kúrò ẹ̀ kúrò àtàlẹ̀ ẹ̀dá àwọn àtọ̀dá fẹ́ kàn ṣe tẹ́lẹ̀ mọ́gàjì wà ráńdì. rárá pé mọ́gàjì wá. láìdé kọ́. rárá pé mọ́gàjì wá. lè mọ̀ pé yìí ni àwọn tálẹ́ǹtì yín yẹn pẹ̀jẹ̀ máa ń sọ̀rọ̀ yẹn ẹ já wọn sí. òdòdó mo ti fojú mi kan láti gba ti ṣe méje méje. Ah, ilẹ̀ ti ta sí i. ọjọ́ wo ni ọgbẹ́kùn tó ti fẹ́. ilẹ̀ ti ta sí i. a dúpẹ́ a dúpẹ́ kò jẹ́ pé gbà tí wọ́n nà mí fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ wá gbé àwọn òṣìṣẹ́ níyà ìró èmi náà lọ́wọ́ òṣì pé fikú ṣèdárò rẹ. ṣe gbọ́ ẹni gbóhùn yẹn ẹ̀yin tẹ́ dóhùn yẹn mọ̀ ó nìyẹn o à ń bọ̀ àti dè ẹ wàá ṣẹlẹ̀ bí nìyẹn ó ti ti dà. ọkọ̀ méjì méjì òrùka kan ẹ̀yin ní kí ni ẹ̀yin ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ yọyọ ẹni tó níyàwó gẹ́gẹ́ ẹni tó gẹ́gẹ́ níyàwó. ọ̀nà òjò ìmàlà. all right.